يا عباد الله قد مر بنا في هذه السلسلة في الذنوب الكلام في سعة مغفرة الله سبحانه وتعالى وأنه يغفر الذنوب جميعا وأنه هو الغفور الرحيم وتكلمنا عن مكفرات الذنوب والموانع منها وأضرارها على الأفراد والمجتمع وفوائد الاستغفار والسبع الموبقات من الذنوب واليوم إن شاء الله مع التوبة من معناها وشيء يسير من فوائدها والحث عليها وشروطها والله والله نسأل أن يتقبل منا توبتنا ويجعلنا من التوابين ومن المتطهرين ọpẹ́ فو الله وبا الله ọlọ́run kó كوكوا جمعة ẹnì اللي تي a wá fún láti wá kí kọ́lọ̀ ọba kó mẹ́ṣẹ̀ gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa Ibadallah ẹ̀yẹ rúsìn ọlọ́wọ́n ọba nínú àwọn nǹkan tí ó ti lọ níwájú nínú àwọn tí a ti fi sọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ eléyìí tí ó tẹ̀léra wọn tí a ń sọ nípa ẹ̀ṣẹ̀ nípa àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni bí àforíjì ọlọ́wọ́n ọba bí ó ṣe tó àti wípé ọlọ́wọ́n ọba àlékeọlá ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fúnni ni. ni wa annahu yaghfiru dhunuba jami'a pé gbogbo ẹ̀ṣẹ̀ sì ní lọ́lọ́ọ̀bá máa ń ṣe àforíjì lé lórí àti ọba yìí kọ́ ọba tí máa ń foríjì ni a sì sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ wípé tí a bá ń ṣe ó máa ń jẹ́ sábàbí kí ọba kó pa ẹ̀ṣẹ̀ wa àwọn nǹkan tó jẹ́ wípé tá a bá ń ṣe á jẹ́ sábàbí kí ọba kó pa ẹ̀ṣẹ̀ wa àti àwọn nǹkan tó jẹ́ pé máa ń kọ́ díẹ̀ ní kúrò níbi ìmádẹ́ṣẹ̀ gbogbo eléyìí náà ni a ti sọ síwájú wà bọ́rọ́rìhà bákan náà a ti sọ̀rọ̀ nípa àwọn aburú tí ń bẹ níbi ìmádẹ́ṣẹ̀ lórí àwa ní àwa nìkan àti gbogbo wa ní àpapọ̀ ní àwùjọ wa bákan náà a sọ̀rọ̀ nípa alistikfar àwọn ọlá tó wà fún ìmá tọrọ àforíjì wasabu alimobiqat a ti sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ méje eléyìí tí máa ń pa nírun ní èní ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí àtàwùbàtù òun náà ni ìmá túbá màánáha kí ni ìtumọ̀ rẹ̀ wàlhásù àlẹ́yìhà bákan náà káṣíra wa lójú kòkòrò lọ síbi ìmá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ wà ṣe ń yẹ sí ìrìnmi fáwa ìdíhà àti díẹ̀ nínú àwọn àǹfààní tó wà níbi ìmá túbá wà ṣòro ti hà bákan náà kí ni àwọn májẹ̀mú ìtúbá abẹ́ náà wọn bá kó má ṣe ìgbà wa kó sì ṣe wá nínú àwọn tí wọ́n máa túbá àti àwọn tí wọ́n máa ṣe mímọ́ wa tawbatu ibadallah min babi taaba yatub ẹ̀rí tí a ń pè ní tauba ó wá látara ọ̀rọ̀ kan tí a ń pè ní taaba yatubu taubatan léè tó túmọ̀ sí wípé arrojú' raja'a yarji'u arrojú' ìtumọ̀ náà ni arrojú' wá fi urufi ash-shari'i huwa arrojú' min al-ma'siyati ila ta'ati llahi ẹ wá rí tí a pè ní ìmàtúbá ó túmọ̀ sí ìṣẹ́rípadà kúrò níbi ẹ̀ṣẹ̀ lọ síbi ìtẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba minal kófúri ilal iman kúrò níbi ìmáṣẹbọ sọ́lọ́wọ́n ọba ìmáṣe kẹfìrí sọ́lọ́wọ́ lọ síbi ìní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àníkíọ́lá minal zina ilal ifa kátówá ká kúrò níbi àwọn ṣìnà lọ síbi ìkóra ẹni níjànú ìmáṣọ́ra ẹni min akele riba min ila akilima rubiha minalbẹ́yìn ká kúrò níbi ìmá jẹ rìbá ká lọ síbi ìmá jẹ àwọn nǹkan tó mọ́ tí a rí látara pé a ṣe òwò wa kasbil halal àti wípé a ta ara léyìí tó jẹ́ ti halal walkasibi ila sidik ká kúrò níbi ìmá parọ́ lọ síbi ìmá ṣe òdodo waminal khishi walkhiyanati walkhida ká kúrò níbi ìmá yan àwọn èèyàn jẹ ìmá nǹkan pamọ́ àwọn nǹkan tí ò yẹ ká fi pamọ́ lọ síbi ìlànà àmàna lọ síbi ìfọkàntán wàmínà bákan náà ni wípé wàmínà anamímati ìlà sítìrì àlẹ́rì ká kúrò níbi ìmá ṣe òfófó ìmá sọ̀rọ̀ ẹ̀yìn àlẹ́rìíbà lọ síbi ìmá bu àwọn èèyàn láṣìírí eléyìí ọlọ́wọ́n àlékè ọlá sọ fún wa wàtúbù ilà Allahi jami'a ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ṣẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ kúrò níbi ẹ̀ṣẹ̀ lọ síbi ìwà ọlọ́run ọba kẹba lè jẹ́ tí a rí àforíjì ọlọ́run ọba àlékeọ́lá kọ́lọ́ bàbá lè kó lè gba túbá yín kọ́lọ́ ó sì wa ọlọ́run sọ fún wa wípé yáyọ́ ẹ̀yin onígbàgbọ́ ẹ túbá ẹ ṣẹ́rí kúrò níbi ẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá kọ́lọ̀ kó má ṣe gba túbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wàláhà fàdọ́ ìlànà àdìdá ẹ rí ìtúbà yìí ó ní àwọn ọlá tó pọ̀ wàfàwà ìdìlà tó sọ wàlà tó àdó àti àwọn àǹfààní eléyìí tó ṣe pé àlèkà kéèyàn túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni tó ti ń parọ́ kó dẹ́ńtà máa sòdodo ẹni tó ti ń jalè kó má jalè mọ́ ẹni tó ń ṣe ṣìnà kó má ṣe ṣìnà mọ́ ẹni tó ń ṣẹbọ sọ́nà kó má ṣẹbọ sọ́nà wọn bá mọ́ àwọn àǹfààní tó wà bí nǹkan báyìí jẹ́ mọ́ àwọn àǹfààní tó pọ̀ ni o. wàhíyà sábàbò lè dùn kó lè lè jannati ẹnikẹ́ni tó bá ń ṣe lọ́wọ́ ọba tó wá dìsáì tó pinnu nínú ọkọ̀ ẹ̀ pé òun ò ní ṣe ọlọ́wọ́ ọba mọ́ ìmáṣe léyìí a máa jẹ́ sábàbí láti wọ àlùjànnà ya ayyuhalladhina amanu ọlọ́wọ́ bá ní ẹ̀yẹ onígbàgbọ́ òdodo túbù ila Allahi tawbatan nasuha ẹ̀ṣẹ̀ rí kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá asa rabbukum an yukaffira ankum sayyi'atikum tẹ bá ti ń ṣe léyìí tẹ fi ẹ̀ṣẹ̀ lẹ̀ tẹ wá ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run bá máa máa pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ wa yudkhilukum jannat ọlọ́run bá sì máa tàta rẹ̀ aṣọ yìí di ọmọ àlùjánnà tó kásúbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba a máa jẹ́ sábàbí wípé kọ́lọ́run ọba kó ṣe wá ní ọmọ àlùjánnà wa an abi hurayrata radiyallahu anhu abu rera ó gbà wá nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yadhaku allahu subhanahu wa ta'ala min rajulaini ó ní ọlọ́wọ́ ọba àlekíọ́lá yadhaku min rajulaini aw ila rajulaini ọlọ́wọ́ ọba máa ń rẹ́ẹ̀rí látara àwọn èèyàn méjì kan ọlọ́wọ́ ọba máa rẹ́ẹ̀rí látara àwọn èèyàn méjì kan yaqtulu ahaduhuma al-akhar tó jẹ́ pé kan wò ṣùṣù ó sì pa ìkejì ìkọ́wò ṣùṣù ó pa ìkejì ọlọ́ọ̀bá máa ń wá rẹ́ẹ̀rín pẹ̀lú ọ̀rọ̀ wọn yẹdukulani lijanna àwọn méjèèjì á sì wà lùjọ́nà èèyàn kan pa ẹnì kejì ṣùgbọ́n màlùjọ́nà làwọn méjèèjì á sì ti mọ̀ wípé ọlọ́ọ̀bá àlékè ọlájú ó yé wa pé ẹnikẹ́ni mọ̀nkọ́tàlà mùmínàn ẹnikẹ́ni tó bá pa onígbàgbọ́ òdodo kan fàjàzá òhó jahannama irú ẹni bẹ́ẹ̀ sọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba oníná kọ́nà ọba kó má di àwọn náà á sì máa bẹ́ẹ̀ lọ gbére ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe wá pa onígbàgbọ́ òdodo yìí á tún wà lùjànnà ó ní yuqatilu hadha fi sabilillahi fayuqtal ìkọ́nú àwọn méjèèjì ó ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ẹnìkejì bá pa ẹnìkejì tó pa yìí òun jẹ́ kèfèrí ní àsìkò yìí ẹni tó wá jẹ́ múmin tó jó nígbàgbọ́ òdodo yìí kèfèrí pa irú ẹni bẹ́ẹ̀ ó kú sójú ọ̀nà náà á sì wà lùjọ́ náà thumma yatubu Allah ala al-qatil ẹni tó wá jẹ́ ẹni tó pààyàn yìí òun náà wá túbá pé òun ò ní pààyàn mọ́ òun ò ní ṣẹbọ mọ́ ó bá di mùsùlùmí ó ń ṣe dáadáa fayeslim fayesteshihi òun náà bá tún lọ sí ojú ogun òun náà bá kú sójú ogun látàrẹ òun náà dolóríire muttafaqun alayhi alimami Bukhari àti Muslim ni wọ́n gbà wá ẹ̀rí pé àwọn ẹni yìí ẹni pààyàn ṣùgbọ́n pẹ̀lú bó ṣe pààyàn ó tún jọ màlùjọ́ náà torí ń gbé kíni torí ń kó túbá wàhíyá sábàbù lílifàláhì fi dàrọ́ ìní ìmá túbá lọ sọ́dọ̀ ọlọ́run a máa jẹ́ sábàbí kéèyàn sórí ire ayé àti tọ̀run ọlọ́run ní wàtúbù ilà Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ túbá lọ ẹ̀ ṣoríire ayé àti tọ̀run la'allakum tuflihun tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ jèrè kọ́nà ọba kó má ṣe jẹ́ àjèrè. wáyíà sábàbù tẹkfírì ọba àlékiọ́lá ẹni tó bá túbá ọlọ́run ọba àlékiọ́lá gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọlọ́run ọba tún wá sọ di sí olóore nígbà tí ó bá túbá ọlọ́run ní innal hasanat yudhibuna sayyi'at ọlọ́run nítorí pé ẹ̀rí dáadáa ó máa ń pa aburú rẹ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ittaqillaha haythu ma kunta páyọ̀ ọlọ́run ọba ní gbogbo ibi tó bá wà wa atbi'i sayyi'ata alhasanata tamhuha tó o bá ti ṣe aburú ṣe dáadáa láti tẹ̀lé dáadáa tó ṣe yìí apá nínú dáadáa téèyàn máa ń ṣe òun ni kéèyàn ṣe tauba kéèyàn túbá kó jẹ́wọ́ pé kó jẹ́rìí kó sì nípinnu pé òun ò ní dẹ́ṣẹ̀ mọ́ ọlọ́ọ̀bá alekiola oníwàlẹ́dínà láyàdé ìhùnà máa lọ ìlàhàn àhọ̀r ọlọ́ọ̀ni ẹ̀rí àwọn ìbádù rahman wọn kì í mú nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba allah ní ọlọ́wọ́n ọba wàlàyà kòtùlùnà nàfṣà lẹ́tì hàrọ̀mọ́ lọ́hìlà bìlhàkọ̀ ẹ̀mí tí ó ṣẹ̀ wọn kì í pa wàhálà yaznun wọn sì kì í ṣe ṣìnà wa man yaf'al dhalika yalqa àtàmà ọlọ́lẹ̀ tó bá ṣe àwọn nǹkan tá a sọ yìí irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni o yudha'af lahu al-'adhab yawm al-qiyama irú ẹni bẹ́ẹ̀ adìpèlé ní ìyẹ́ ẹ máa jẹ́ lọ́jọ́ pé ní wáyà kọlódò fi himu hànà irú ẹni bí a sì máa bẹ́ nínú lọ lẹ́nu yẹpẹrẹ ilà mọ̀ntàbà àyàfi àwọn tó bá túbà wà á mọ̀nà nígbà tó tú báyìí fáwọn òní dẹ́ṣẹ̀ mọ́ wọ́n wá gbọ́ náà bá gbọ́ wa amila amalan saliha wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ fàwùláìka yubadilu lọ́hùn sẹ́yìn àti hasanat irú àwọn ẹni báyìí gbogbo aburú tó ti ṣe ọlọ́ọ̀bá máa yí padà sí dáadáa. bẹ́ẹ̀ ṣe wọ́n bá ṣe tó ṣáájú kan tó ṣe táwùbà bẹ́ẹ̀ náà lóore tọ́nà ọba máa sọ fún wọn gbogbo ṣe aburú tó ṣe yìí ọlọ́wọ́n bá máa bá wọn yí padà sí dáadáa kí ni àǹfààní eléyìí bó ló ti wájú ọmọ látara ìmàtúbà lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá ni kọ́nà ọba àlékiọlá kó má ṣe ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti máa túbà kúrò níbi ẹ̀ṣẹ̀ wa. wa tawbatu ibadallah sábàbù linaili mahabbatillahi wa mardatihi ìmàtúbà kéèyàn dẹ́ṣẹ̀ kó banújẹ́ lé lórí kó pinnu pé òun ò ní ṣe mọ́ a máa jẹ́ sábàbí kọ́nà wọn bá yọ́nú sí a sì máa jẹ́ sábàbí kọ́nà ọba àlékiọlá kó nífẹ̀ẹ́ wa ọlọ́run ní inna Allaha yuhibbu tawabin wa yuhibbu almutatahirin. dájúdájú ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń kúrò níbi ẹ̀ṣẹ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń ṣe mímọ́ tí wọ́n máa ń fọ ẹ̀mí wọn mọ́. Anas bin Malik radiyallahu anhu ó ní lallahi afrahu bitawbati abdi min ahadikum saqata ala ba'irihi wa qad fi ardi fulat fi arúgbó falà ó ní ọlọ́run ọba àlékiọlá ànábì sallallahu alaihi wasallam ó ní téèyàn bá túbá ẹni tó ń dẹ́ṣẹ̀ tó wá pinnu pé òun ò ní dẹ́ṣẹ̀ mọ́ inú ọlọ́run ọba máa ń dùn sí irú ṣe sí báyìí ju bí inú èèyàn kan nu yín ṣe máa ń dùn nígbà tẹ́ni yìí tó ń ṣèrìn àjò ẹran tó wá gbé gẹ́gẹ́ bí ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó fi ń ṣèrìn àjò gbogbo oúnjẹ tó Koko wa rí lẹ́ẹ̀kan náà ẹ wo bínú àṣedùn wá fi rí wáyà ànábì sallallahu alaihi wasallam ń ṣàlékún ẹ̀ lálàyé ó lẹ́nì nígbà tí ò wá rí nǹkan ọ̀gùn ẹ̀ yìí mọ́ ẹni tó wà ní gbó ohun tó ń gùn kò rí gbogbo ohun tó ń jẹ tó mú kò rí mọ́ ẹni wá tó ti rò pé ó wá padà síbi tó sùn sí tó ń retí ó kàn rí nǹkan ọ̀gùn ẹ̀ àti gbogbo tó wà lórí ẹ̀ ó kàn bá wájú ẹ̀ ni ó nínú ẹni wá dùn débi wípé a ah! ó ní anta abidi wa ana rabbuk tó fi wá sọ pé a ah! ọlọ́wọ́ ẹrú mi ló jẹ́ èmi sì lọ́lọ́wọ́ ẹ̀ inú dídùn ni inú ẹ̀ dùn ni ṣé mẹ́pẹ́ inú á dùn èèyàn á sì máa sunkún àbí bẹ́ẹ̀ kọ́ ni inú dídùn á máa bí tínú yẹn bá dùn ní àpọ̀jù ó wá ní ẹ wo bí inú arákùnrin ṣe dùn yìí inú ọlọ́run bá máa ń dùn jù bẹ́ẹ̀ lọ téèyàn bá ṣẹ́rí padà téèyàn bá túbá gbogbo ẹni tó bá ti túbá wà inni la ghafaru liman ọlọ́run ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá ti túbá ni ni mo máa ń foríjì téèyàn bá ti túbá tó nípinnu pò ní dẹ́ṣẹ̀ mọ́ ọlọ́run ti promise pé wàá foríjì wa òótọ́ náà kọ̀ fẹ́ ni pé ká ní pinnu pé àlẹ́ mi ò ní dẹ́ṣẹ̀ yìí mọ́ mi ní mutí mọ́ mi ní ṣe ṣìnà mọ́ wàyí asábàbù lè mọ́ fírọ́ ti zunú ìmàtúbà a máa sábàbí kọ́ náà bá forí jì ní o qala ta'ala qul lilladhina káfàrù ìyẹ̀ntẹ́hù yughfaru lakum yughfaru lahum ma qad salaf ọlọ́run ní ìrì ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n ṣe islam àwọn tí wọ́n gbà fọ́lọ́ sọ fún wọn wípé tẹ́ bá ti jẹ́wọ́ tẹ́ bá ti jáwọ́ kúrò bí aburú tẹ́ ń ṣe yughfaru lakum yughfaru lahum qad salaf gbogbo tẹ́ ṣe sẹ́yìn láìda ọlọ́run bá ṣe tán láti forí ẹ̀ jì ìyẹn ló fi jẹ́ parí nínú àwọn sọ̀hábà tí wọ́n lọ ń bá nọ́bí wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn hadith tá a ti kà fún wa síwájú péré òjíṣẹ́ ọlọ́wọ́ ọba nígbà ayé jahiliya fi tó gbà slam májẹ̀mú tí mo fẹ́ fi gbà slam ni wípé hali yaghfirullahu dhunubi jami'a ṣọ́nà wọn bá máa forí jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo dá rọ́dùlùn la yatruku ẹni tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tó kéré àti tó tóbi kò sí tó filẹ̀ ṣọ́nà wọn bá lè ṣe àforíjì fún ànábì ní ni arákùnrin ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ashhadu an la ilaha wa ashahadu anna muhammadan rasulullah májẹ̀mú tóun fi gbà sílámù nìyẹn kọ́nà ọba àlekèọlá kó má wa dúró ìmá túbá a máa jẹ́ sábàbí kọ́nà ọba kó forí o ya ibadala wa taibu mina kama la dhanba bá nọ́bí sọ́nù máa lù ọ̀sẹ́ sọ ẹnikẹ́ni tó bá túbá ó dà gẹ́gẹ́ bí ò ni torí gbogbo tó ti dá á nínú ọba kó má ṣe wa wa ó ní àwọn májẹ̀mú wáhíyà khamsa kama zakaraha al-ulama fi butuni kutubi kutubihim gẹ́gẹ́ báwọn àfa ṣe sọ nínú tírà wọn májẹ̀mú tọ́nà ọba máa fi gba túbá ó jẹ́ márùn ní ọ̀dọ̀ àwọn àfa mi wọ́n sọ wípé mẹ́ta ní ọ̀dọ̀ àwọn àfa mi wọ́n sọ pé mẹ́rin ṣùgbọ́n gbogbo ẹ̀ lápapọ̀ márùn ni gbogbo ẹ̀ jẹ́ al-awwal al-ikhlasu ẹni tó fẹ́ túbá ó gbọ́dọ̀ túbá torí tọ́ lọ́wọ́n ba ọlọ́run ní túbú ila Allah ẹ túbá lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́wọ́n ba ìyẹn ti yapa táwọn èèyàn máa ń ṣe láwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ẹni tó bá fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ́n á ní kó bọ́ síta gbangba kó wá sọ fáyé pẹ́sẹ̀ tóun ti dá Islam ò fẹ́rù eléyìí ẹ̀ṣẹ̀ tó dá téèyàn mọ̀ sí jẹ́ kó wà láàrin ìwà àtọ́lọ́hùn ìwọ táwọn èèyàn mọ̀ lẹ́ni dáadáa nígbà tó bá wá bọ́ta tó ló fẹ́ túbá ó wá bẹ̀rẹ̀ sí sọ ah mo balẹ̀ jẹ́ o ẹ kàn ń fojú yọ dáadáa wo mí ní o aburú tí mo ṣe pọ̀ o mo ṣe báyìí mo ṣe báyìí àwọn èèyàn wà wò pé ah ìyẹn pé kò tiẹ̀ sẹ́ni ọlọ́run ìyẹn pé kò sẹ́ni ire àwọn táwa ti ń wò pé kíní ìyẹn pé gan tún dẹ́ṣẹ̀ jà wá lọ kí wá lè ṣe ti wá gbà yẹn ah báwo tiẹ̀ túbà bó tiẹ̀ dìbò o ti wọlé ni o bá a bá tiẹ̀ túbà ti ṣe kíni a ti wà lùjọ́ náà nínú àwọn sábàbí aburú tí máa ń jẹ́ nìyẹn so ẹ̀ṣẹ̀ tó dá láàrin ìwà àtọ́nà ọba ló wà jẹ́ kó pamọ́ sáàrin ìwà àtọ́nà wọn ba. ànábì sallallahu alaihi wasallam ó ní kullu ummati mu'afa illa al-muhajirin ànábì ní gbogbo ọmọlẹ́yìn mi pátápátá tó bá dẹ́ṣẹ̀ gbogbo wọn lọ́nà ọba máa ṣàmójú kúrò fún àyàfi al-mujahirin man àwọn wo ni mujahirun ó ní alladhi yadnibu òun náà ni ẹni tí ó dẹ́ṣẹ̀ ní kọ̀kọ̀ wàsàtàrọ̀hùn lọ́hùn àlẹ́yìn ọlọ́run bá sì forí ó bò láṣìírí ó bá bọ́ ta sọ́dọ̀ àwọn èèyàn nígbò wá dé ta ló wá bẹ̀rẹ̀ sí oríṣiríṣi pé a mo ṣe gbà o mo ṣàwo o mo ṣe gbà o mo ṣàwo o ẹ̀rí pé léyìí ó gbajúmọ̀ dáadáa a nígbà tó ń ṣe báyìí tó ń ṣe gbá tó ń ṣàwo láburú ọlọ́run bò fẹ́ ru eléyìí ó máa ń jẹ́ sábàbí kí aburú tàn káyé ni kọ́nà ọba kó mẹ́ṣẹ̀ là wá ń bẹ̀ ẹni tó fẹ́ túbá an takuna tawbatuhu lillah waliwadihi kó jẹ́ wípé àtúbá torí tọ́lọ́wọ́n ba àfi wojú rí ọlọ́wọ́n ba walilayli mardatihi wa ma indahu minal maghfirah àti nítorí tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá nínú ìyọnu àti ìṣàforíjì wa jannatihi àti àlùjọ́nà ọlọ́wọ́ bá wàlùbọ̀ọ̀dù anárihi àti wípé afẹ́ sá fún iná rẹ̀ wà àdábìhi wà sọ́kùtìhì àti wípé afẹ́ sá fún iye ọlọ́wọ́ bá àti ìbínú ọlọ́wọ́ bá àlékíọ́lá láàlì yìí kọ́ ló iná omi náà tàwa bíi àní túbá kọ́ lè sọ pé àfa yẹn ni dáadáa ni o tó bá ti dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ o máa ń túbá ni awusọ ni hin a ẹni rẹ ni o rárá o wàlẹ̀ kìláṣu ṣẹ́rùtù asas fi kulli amalin gbogbo iṣẹ́ tá bá ń ṣe àti mẹ́ pé ká ṣe nítorí tọ́lọ́ má jẹ̀mú ni níbi gbogbo iṣẹ́ o wàmà omi ru ilà lè ya'budu Allaha ọlọ́run là pa wọ́n láṣẹ bí ó ṣe pé kọ́ sí lọ́wọ́n ọba mukhlisina lahu din kọ́ dojú ẹ̀sìn wọn kọ́ lọ́wọ́n ọba ala lillahi dinul khalis ọlọ́run ní ẹ lọ́mọ ẹ̀tẹ́ tí ẹ gbọ́ gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba la máa ń fi fún kátúbá nínú ẹ̀sìn ni ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ fi fún o anabi sallallahu alaihi ní innamal ó ní gbogbo iṣẹ́ a ṣàrùtù sáàlì ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú ìtúbà lọ́sọ́dọ̀ lọ́hùn anadamu alama kọ́dìmọ́dọ̀ minal maṣíyàtì wà dùnú gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá síwájú yìí ká banújẹ́ lé lórí anadimatu tauba torí wípé kéèyàn banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ òun gangan ló ń jẹ́ fa túbà a gbọ́dọ̀ máa túbà ká banújẹ́ lórí ìtò ti lọ nínú ẹ̀ṣẹ̀ wa o ọlọ́wọ́n bá adékíọ́lá kátúbá kábànújẹ́ ṣáájú ìgbà tí ìbànújẹ́ ò ní ṣàǹfààní mọ́ wàkọ́lá lẹ́dínà sódò ìfúli lẹ́dínà takbaru tó bá dọjọ́ pé ní adìkíyàmọ̀ àwọn ọ̀lẹ tó jẹ́ wípé wọ́n gba àwọn alágbára láàyè láti kọ́ dí wọn kúrò lójú ọ̀nà náà bá lé ayé wọ́n wá máa sọ fún wọn wípé bal ìsàmùrúnà nàfúrọ̀ billah ṣẹbẹ́ yìí lè máa ní ká ṣe ẹbọ sọ́nà ọba wa naj'ala lahu andada èyí lè máa sọ wípé ká ṣe kèfèrí sọ́nà ká sì mú nǹkan míì lẹ́yìn ọlọ́ọba wa asaru nadamata lamma ra'aw al'adab ọ̀nà ni a ah, wọn wá máa kígbe wọn máa kábàámọ̀ nígbà tí wọ́n bá rí ìyà ọlọ́run ọba àlékè ọlá ìgbà tán bá wá rí ìyà tán kígbe yìí kò ní ṣe wọ́n láǹfààní o láyà ń fa ọgọ́ọ̀lì ní iná màdìrọ̀ tó wò àwọn alábòsí gbogbo ìkégbàjarì tó bá kéńjọ gbèdé àlìkíyàmù ní ṣe wọn láǹfààní látara bẹ́ẹ̀ ká tún bá ṣáájú kí ká banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ èyí gbọ́dọ̀ máa dùnnú kó máa dẹ́ṣẹ̀ kó tún máa dùnnú kó máa fi ṣe fáàrí eléyìí aburú ni o wàṣàrùtù sáàlì májẹ̀mú ẹlẹ́kẹta al-iqla'u òun náà ni wípé ká bọ́ rí bọ́sẹ̀ ká bọ́ gbogbo ara wa kúrò níbi ẹ̀ṣẹ̀ wadhalika bifẹ́ẹ̀lì aliwajibati alimọ̀túrúkà tó bá jẹ́ wípé àwọn nǹkan tó jẹ́ ojúṣe àwọn nǹkan ọ̀rọ̀ yàn láti gbélé tá a ṣe ìtúbá ni wípé ká bẹ̀rẹ̀ sí máa ṣe ẹni tó parotì tí ò kírun túbá náà ni pé kó bẹ̀rẹ̀ sí kírun ẹni tó fi zàkálẹ̀ tí ò yọ òun náà ni wípé ká bẹ̀rẹ̀ sí yan zàká ẹni tó yẹ kó ṣe dáadáa sí ẹbí àtará àti òbí tí ò ṣe kó bẹ̀rẹ̀ sí máa ṣe ìtúbà nìyẹn o waterk almuharram almuktarof almuharram almurtakab èyí tá a ti wá ṣe nínú aburú ìtúbà náà ni wípé kéèyàn fi ilẹ̀ yẹtùrùkù zina ẹni tó ń ṣe ṣìnà àlèkìláàrù ìbọwọ́bọ́sẹ̀ náà ni wípé ká má ṣe ṣìnà mọ́ ẹni tó ń mutí kó má mutí mọ́ ẹni tó ń ta bàbá àjẹ̀bú kó má ta bàbá àjẹ̀bú mọ́ ẹni tó ń ta náírà bẹ́ẹ̀ kó má ta mọ́ ẹni tí máa ń ṣe ìjàmbá fáwọn èèyàn níbi tó bá ti ń tajà kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tó ń dí òṣùwọ̀n kù kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tó jẹ́ tíṣà tó ń jàmbá àwọn ọmọ tó kó sí lábẹ́ kóun náà má ṣe bẹ́ẹ̀ mọ́ eléyìí ni ìtúbá níbi ẹ̀ṣẹ̀ kọ́nọ̀ọ́ba kó má ṣe wa. bákan náà ní ìgbà tí tí a kúrò níbi ẹ̀ṣẹ̀ tí a ń ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àti bọ́wọ́bọ́sẹ̀ alaazmu alaadamila auda òun náà ni wípé nígbà tá a ti wá ṣe mọ́ ká wá nípinnu pé a ah, mi ì dẹ̀ ní ṣe ẹ̀ṣẹ̀ yìí mọ́ o mi ì ní ṣe mọ́ o ọlọ́run ní walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum ọlọ́run ní ẹ̀ráwọ̀ ẹni rẹ̀ àwọn ẹni tó jẹ́ wípé tí wọ́n bá ti hùwà kan tí ò dáa tí wọ́n bá hùwà bòsí zakarullah wọ́n rántí ọlọ́run wastaghfaru lidunubihim wọ́n wá bẹ̀rẹ̀ sí tọrọ àforíjì wa man yaghfiru dunuba illa Allah tálẹ́ǹtì máa ń foríjì ní lẹ́yìn ọlọ́run wadam yusiru ala ma fa'alu wahum ya'lamun ẹ wá ní rí wọn kọ́ wá jókòó ti ẹ̀ṣẹ̀ nígbà táwọn náà mọ̀ wípé ẹ̀ṣẹ̀ yìí nǹkan ohun tí ò dáa ni a gbọ́dọ̀ nípinnu láti kúrò níbi ẹ̀ṣẹ̀ tí a bá ń ṣẹ̀ alkhamis èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú májẹ̀mú yàtúbù qabla fawati alawan ṣáájú kí àsìkò tútúbá kó tó bọ́mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti túbá o ṣáájú kí àsìkò tútúbá kó tó bọ́mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ gbìyànjú wà láàtà hìlàmánàs kó má jẹ́ pa máa kábàámọ̀ nígbà tí àbámọ̀ tí ò bá ní bá a mọ́ ẹ̀wọ̀n tó ń kábàámọ̀ lẹ́ẹ̀kan tá a sọ fún wa àbámọ̀ ò bá mọ́ o kọ́ọ̀lá rọ́bìrì jìrún ọlọ́run ní tó bá dọjọ́ gbé di alikiyamọ̀ nígbà tí àwọn tí wọ́n kú sórí ọ̀nà ọ̀rọ̀ qala rabbi rji'un ìwọ náà wọ́n bá wa ò dá wa padà sáyè dá mi padà la'alli a'malu salihan fima taraktu tí n bá padà sáyè gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe tí mi ń ṣe kí n bẹ̀rẹ̀ sí í ṣe kálá ọlọ́run ní a irọ́ ni o innaha kalimatun huwa qailuha ọlọ́run ní ọ̀rọ̀ ẹnu lásán ló ń sọ yẹ o wa min waraihim barzakhun ila yawmi yub'athun ọlọ́run ní gàgá ti wà láàrin òun àti ilé ayé béèyàn bá ti kú báyìí kò sáǹfààní àti padà wálé ayé mọ́ man mata qad qamat qiyamatu ẹnikẹ́ni tó bá kú àlùkìyàmọ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn èèyàn kò ní lọ sọ́run kó padà wá sáyé jọmọ́ yáyọ alladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum min qabl an ya'tiya ahadakumul maut ọlọ́run ní ṣáájú kíkú tó dé wá báyìí ẹ túbà lọ sọ́dọ̀ náà wọn bá. min qabl an ya'tiya ahadakumul maut fayaqul téèyàn kọ́ máa sọ pé rabbi lawla akhartani ila ajalin qarib fa asaddaqa wa akun minas ìwọ náà bá tó bá ṣe pé o lè fún mi lásìkò díẹ̀ sí ni. mi bá bẹ̀rẹ̀ sí pé wọ́n náà bá lódodo gbogbo tó yẹ kí n ṣe tí mi ń ṣe mi bá bẹ̀rẹ̀ sí máa ṣe wàlá yóò àkírọ̀ mọ́hùn náfṣà ní ìdájà àjálùhà ọlọ́run ní rárá tí àsìkò ẹ̀dá kan bá ti tó ọlọ́run ò ní fún respite o ọlọ́run ò ní lọ lára wallahu khabirun bima ta'malun gbogbo ń tẹ́ ṣe pátápátá ọlọ́run bá máa fún yín nírú ẹ̀ o ṣáájú kí àlùkìyàmọ̀ tó dé ẹ jẹ́ ká gbìyànjú kárí fatuba anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu rira ó ní ó ní ẹnikẹ́ni tó bá túbá ṣáájú kí oòrùn kó tó máa bẹ kó tó máa yọ ní ìbùwọ̀ rẹ̀ ọlọ́run bá máa gba túbẹ̀ ìyẹn náà ni wípé kálukìámọ̀ tó dé tó bá ti di wípé àlùkìámọ̀ ti dé kò sí túbá mọ́jọ̀mọ́ níbòmí ó sọ wípé ọlọ́run ọba làyàkúbalù tawbatal abd qabla ma lam yugharghir ó ní ọlọ́run máa gba túbẹ̀ rú nígbà tí ò bá ti máa pọ̀ tí ò bá ti máa pọ̀ kakú téèyàn bá ti ń pọ̀ kakú báyìí irú ẹni bẹ́ẹ̀ kò sí táwọ́bà mọ́ kò bá tọrọ àforíjì kò sáforíjì mọ́ ẹ wo fìràáhùn nígbà tí ọlọ́run bá ní kó gba Musa gbọ́ kò gbá gbọ́ fàkúlà láhùn kọ́ọ̀là làyínà ọlọ́run ní ẹ sọ̀rọ̀ tútù fún wọ́n sọ̀rọ̀ tútù fún pẹ̀lú ẹ̀ náà kò gbà àwọn tí wọ́n gbàgbọ́ fìràáhùn bẹ̀rẹ̀ sí pa ó ń dá wọn láàmú ó tún wò pé òun fẹ́ pa gbogbo wọn pátápátá nígbà tó ń lé wọn lọ tí wọ́n débi omi táwọn tí Musa tó fi ọ̀pá rẹ̀ tó fi bá omi omi sì là sí méjì àwọn ojú ọ̀nà pọ̀ ńbẹ̀ tọ́nà ọba àdìkí ọlá là fún wọn nígbà tí wọ́n ń kọjá fìdáhùn lórí pé wọ́n wọnú omi wọ́n ṣá lọ ní omi bíi express òun náà kó síbẹ̀ nígbà tí parun ẹ̀ ti dé kó tiẹ̀ ṣàkíyèsí pé ayé omi mà ní ẹ jẹ́ ká ṣọ́ra ó sì ń tẹ̀lé wọn nígbà wọn Musa jáde lọ síta tó jáde síta lódì kejì ọlọ́run ní kó mi pajúdé kí ni fìràhùn sọ ó ní aláàd amantu bilẹ́dì amanat bihi banu israel wa ana minal muslimin ó ní nísìn èmi náà ti di mùsùlùmí o ẹni tí àwọn ọmọ ìsírẹ́lì musa àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ẹni tí wọ́n gbàgbọ́ yẹn èmi náà ti gbàgbọ́ báyìí mo ti di mùsùlùmí èmi náà ti gbàgbọ́ ọlọ́run ní aláàd fakọ̀dà aṣọ ìtì ọlọ́run ní à ó ti kọjá àlà ṣáájú àsìkò yìí àsìkò ti bọ́mọ ẹ lọ́wọ́ látara abẹ́ ìjọmọ́ kí táwùbà tó bọ́mọ wa lọ́wọ́ ẹ jẹ́ ká túbà o èèyàn kì í fi túbà àti ń fi dọ́là o sa'atub sa'atub wa tẹ̀síwífù mẹ́nà ṣọ̀ìtàn máa ṣe máa ṣe nínú irinṣẹ́ èṣù ni o a gbọ́dọ̀ ṣọ́ra jọmọ́ èèyàn kì í fi oríire dọ́là o àti fi túbà dọ́là o torí wípé kò sẹ́ni tí ó mọ ilẹ̀ tá a mọ́la gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ inna allaha indahu ilmu sa'a ìmọ̀ nípa àsìkò ọ̀dọ̀ náà ọba ló wà wa yunazzilu al-ghayth yìí ọba tí máa ń sòjò kalẹ̀ ni wa ya'lamu ma fil arham ọba tó mọ ti olóyún tó gbé sínú ẹni o wa ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀mí kò mọ̀ tá a máa ṣe lọ́la o wa ma tadri nafsun bi ayyi ardin tamutu kò sẹ́ńtà tó mọbi tá a kú sí a ti rí ní àyè kan àwọn èèyàn wà mọ́ṣáláṣí wọ́n ń retí irun àbọ̀ kírun tán ni ọlọ́run sì ní kí àyè yìí wó kódà ń tà ń sọ ìlà ọdún kan ni ní Mùṣín ni àwọn tó sì kù wọn kù ló fi jẹ́ pé èèyàn ń fi túbá àti fi dọ́là ilé ayé tá a wà ń yìí ilé ayé ewu ni gbogbo ọ̀nà téèyàn lè gbà dé àlùkìyámọ̀ àwọn ọ̀nà tó dé àlùkìyámọ̀ pọ̀ ganjọ mọ́ ọ̀nà tó lo àlùkìyámọ̀ pọ̀ bó bá lò ń sáfẹ́ lè ò lè sá fún torí ń pọ́nà tó pọ̀ ni o kódà níbi tá a fọkàn sí pé èèyàn máa gbà lọ àlùkìyàmọ̀ èèyàn máa gbà lọ bẹ̀jọ mọ́ ẹni tó ń jẹun atásápá lórí wọ́n bomi fún omi ò bá mọ́jọ mọ́ ó sì dá àlùkìyàmọ̀ tó bá jẹ́ wípé ó bá lọ túbá lára àbí irun ló yẹ kó kí tó lọ lára bó ló ṣe fẹ́ jẹ́jọ mọ́ a rí nínú àwọn èèyàn wọ́n ní wọ́n lọ ṣèyàwó ni o wọ́n sì ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣèyàwó wọ́n wà ní mọ́tò ni ara arákùnrin ó fẹ́ kírun òun fẹ́ kí ánsìrì ọkọ ìyàwó tuntun inú mọ́tò ń bẹ̀ a sì wípé àti ń kírun ọ̀rọ̀ yàn nu mọ́tò àti ń kírun ọ̀rọ̀ yàn nu mọ́tò ẹ jẹ́ kí mọ́tò dúró ẹ wá kírun àfi tá a bá ń páyà pé ó wa lọ́wọ́ onímọ́tò sì ní dúró àsìkò lọ irun tó tún jẹ́ ń lè fi ẹni tó bá ń ṣèrìn àjò nìyẹn a ní láti kí lásìkò ó sì láǹfààní láti kírun tó bá bọ́lẹ̀ torí ń pàṣípè ò tí ì bọ̀ ó ṣàlóhun fẹ́ kírun ẹni sì kírun tán jọ̀mọ́ nínú mọ́tò bó sì ṣe ń sálámọ̀ ọkọ ìyàwó ọkọ ìyàwó bá dákẹ́ o ọlọ́run bá pè sọ́dọ̀ eléyìí ní kọ̀kọ́ wọ́n la rí nínú àwọn èèyàn òun náà wọ mọ́ṣáláṣí ni oníṣẹ́ ti kí zúrì wọ́n ní wọn tí kì àsìkò ẹ̀ à ń ṣọ́ aago ni ló bá ṣe kọ́ mọ̀ ó wò pé òun ò lè dúró kí àsìkò zúrì fi wọ́n yẹn tó ó sì sálámọ̀ tọ́jọ́ mọ̀ káwọn jọmọ̀ tó gbé zúrì tí wọ́n dúró òun ti jẹ́ ọlọ́run bá ní pé ló fi jẹ́ wípé àkínfi dọ́là minkọ́bẹ̀lì àyíyá ti àhàdà kùmìlmọ́ọ̀tù ẹ̀gbọ́n agbọ́dọ̀ túbá ká padà sọ́dọ̀ náà káṣẹ́rí padà sọ́dọ̀ náà ṣáájú kíkú tó dé wá bá wa o kọ́lọ́n bá kó jẹ́ kí ikú kó káṣẹ́ olóore mọ́ wa lọ́wọ́ kọ́lọ́n kó fi ṣe olóore rọ̀ wá lọ́rùn ẹni tí bá máa ń ṣiṣẹ́ olóore ní kó a bá dáadáa lọ́wọ́ ẹ̀ wàlà àmọ́ lùbí kọ̀wá tìmíhà èyí tó téèyàn lè ṣe òun náà ni tá a bá fi parí ẹ̀ torí wípé kí ni yub'athu ar-rajulu ala ma mata ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá di lọ́rùn wọ́n á gbé dìde tó kú lórí ni ẹni tó bá kú sórí ẹ̀ṣẹ̀ wọ́n á lórí ẹ̀ṣẹ̀ ni arákùnrin méjì àwọn méjì ìkọ́jẹ́ tó ń ṣe tọ́lọ́ ọba dáadáa ẹnì kejì òun ò mọ ọlọ́wọ́ ọba kò ká tọ́lọ́ ọba kún ṣùgbọ́n ní owó ọlọ́wọ́ ọba fún ilé ayé nígbò ní ọjọ́ kan èyí tí ó ní dáadáa yìí tó ní owó ló bá ronú wípé à níbi tí ọ̀rọ̀ tiẹ̀ wá ń lọ yìí ilé ayé tá ń lò lọ yìí a máa kú omi ẹ̀ǹjọ kan ṣé orí ìrégbè yìí náà ní ká kú sí orí pàǹtà bàbá àjẹ̀bú káàkiri ní ká kú sí ṣé orí ìṣìná yìí ní ká kú sí orí àìtẹ̀létọ́ náà ní ká kú sí a gbọ́dọ̀ kú sórí ẹ̀ owó yìí bá fẹ́ akọ̀ àfilẹ̀ ẹnì kejì tó jẹ́ ni ọlọ́run lòun náà bá ń ro ní ah, ti ẹ̀wà jẹ̀yà dídí gbogbo orí la fi kọlẹ̀ gbogbo orí ló ti di dúdú yìí pẹ̀lú gbogbo ẹ̀ náà ikọ̀ òjọ̀kan náà ni ṣé mi ní lọ bọ́ọ̀rẹ́ mi báyìí kó fọ̀nà èmi náà gbogbo àwọn ọ̀nà rọ́ọ̀fù ẹ̀yẹ káwa náà ti ẹ̀jọ́ ṣe bóyá tá a bá padà lówó a padà sọ́dọ̀ náà ẹ̀rọ owó ṣayé náà kódà jẹ́ fúngbà díẹ̀ òun náà bá dìde lẹ́yìn ikú bá dé bá àwọn méjèèjì o wọn pàdé ṣùgbọ́n ní kálukú lọ pàdé ọlọ́run ba pẹ̀lú àníyàn tó ti gbéjọ mọ́ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a máa bẹ lọ́wọ́ bá gbogbo gbà pé kó jẹ́ aṣíraare ká parí ẹ̀ síbi tó dáa inna minkum ànábì sallallahu alaihi wasallam olóńbẹ́nu yẹn lomi la ya'malu bi amali ahli janna iṣẹ́ ọmọ àlùjọ́ náà láṣẹ hatta yakunu ma bainahu wa bainaha illa zira' gbogbo tó máa kù láàrin kó wà àlùjọ́ náà kò ní ju lẹ́yìn tí ọwọ́ báyìí lọ wàyà ti fi kọ́ àlẹ́yìn ní kìtàb ohun tọ́nà ti kọ́ lákọ́ọ́lẹ̀ fún abágbáwájú ẹ̀ fàyà amadu bíi amadu ali náà fàyà nìkọlùhà abá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọmọ náà abá wọ̀ náà wàyí náà minkum lámàn yá àmà ó sì bẹnu yẹ tó jẹ́ wípé òun á máa ṣiṣẹ́ ọmọ náà ìgbà tó bá kú díẹ̀ báyìí kó wọ náà wàyà ti fi kọ́ àlẹ́yìn ní kìtàb ohun tọ́nà ti kọ́ọ́lẹ̀ aba wọ àlùjọ́nà kọ́nà ọba kò di àwọn àlùjọ́nà wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ jẹ́ ká túbà lọ sí Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. We give thanks to Allah subhanahu wa ta'ala for making it easy for us to converge here for another sermon for today. The topic of our discussion is continuation of the series that we have started that borders on sins. In the previous sermons, we have mentioned the fact that Allah subhanahu wa ta'ala can forgive everything. And we mentioned mukaffirat, az-zunub, expiation of sins. Those things that can take our, our sins away and turn them into good deeds. Part of what we have mentioned, al-mawani' min az-zunub. What are those things that can prevent us from sinning, from committing sins? And we have mentioned as-sab'u al-mubiqat, the seven destroyers, those things that can destroy us totally are part of what we have mentioned and others in the previous sermon. And I think this is the sixth sermon from the series And what we mentioned today is at repentance. The meaning of tawbah, we mentioned that it means to return. That is the lexical meaning of tawbah, to return. And when we look it in the technical meaning of the game of the religion, it means arujur min al-ma'siyah ila ta'a. It means to return, to turn away from sins to obedience, to leave what is bad to for what is good, to leave disbelief for, for belief, to leave fornication for marriage, legal marriage. So that is the meaning of tauba We have mentioned several narrations of the Prophet and verses of the Quran that encourage repentance. And part of what we have mentioned are some of the benefits of repentance. The first thing we mention is that repentance is a source to enter paradise. When we repent to Allah subhanahu wa ta'ala, sincerely it will be a cause for us to enter paradise. As Allah said in Surah At-Tahrim, Ya ayyuha alladhina amanu tubu ila Allahi tawbatan nasuha. O believers, repent to Allah. Turn to Allah, your creator. And when you do that, Allah is going to erase your sins and make you to enter paradise. Part of the benefit we have mentioned is that al-falah fi darain It should make us to be successful in this world and the life to come. As Allah subhanahu wa ta'ala mentioned, wa وَتُوبُ إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ Repent unto Allah. Turn to Allah. Abandon sins, O you believers, so that you may be successful in this world and in the hereafter. Part of the benefit of tauba is that it will make Allah subhanahu wa ta'ala to expiate, expiate our sins, to turn our evil deeds to good one as we have mentioned and the prophet sallallahu alaihi wasallam say wa atbi'i sayyi'ata alhasana temuhuha when you have committed evil try to follow it up with good by that Allah is going to erase that your evil and turn it into good part of what we have mentioned maghfiratu dhunub by repenting to Allah Allah is going to forgive our sins as Allah subhanahu wa ta'ala said to the prophet qul ladina kafaru in yantahu yughfaru lahum that tell the non-believers that when they turn to Allah, when they accept Islam and leave evil for good, yughfaru lahum ma qad all that they have done of evil, Allah subhanahu wa ta'ala is going to forgive them. Part of what we have mentioned, mahabbatullahi wa mardati, it will make Allah to be pleased to be pleased with us. When we repent to Allah, Allah is going to love us. Inna Allah yuhibbu tawabin wa yuhibbu al-mutatahirin. Surely Allah subhanahu wa ta'ala loves those that return to him and those that purify themselves. And we mentioned the five conditions for acceptance of repentance. If you want Allah subhanahu wa ta'ala to accept our repentance, we must come with five conditions. The first one is, as we have mentioned, among the conditions that will make Allah subhanahu wa ta'ala And ikhlas is sincerity to repent to Allah because of Allah because we want to have reward from Allah not in order for people to say that we are righteous or pious we want to repent because Allah subhanahu wa ta'ala commanded that we repent the second condition that we have mentioned another is to feel sorry for what we have done that is not good to feel sorry for what we have done that is not good the third condition al-ikhlas is to move away totally from the sin. To move away totally from the sin. And that means to do what is compulsory that we have abandoned. It is compulsory to pray five daily, daily times. Salatu Zuhur, Subui, Asri, Maghrib and Isha. So to abandon those salat is a very is a major sin. And for us to repent, it means that we take care of these salawat. And part of it is that if we are we are committing something that is not good repentance will be that we abandon those things that are not good which we are indulging in in and the fourth one that we mention, al-azmu wa al-adam is to have the strong determination that in our life as long as we live we will never return to that thing. that is the fourth one and the last one is to repent is to make a while the sun shine to make a while the sun shines, to repent at the right time, to repent before we are feeling dead, to repent before the day of judgment, or to repent before our death. And we mentioned the example of Pharaoh that wanted to repent when he was feeling the agony of death, the pain of death. And Allah told him that, ah, it is not, the time is over. The Prophet sallallahu alaihi wasallam said, Inna Allah la yakubalu tawbatal abdi ma lam yugharghir. As long as we do not feel the pain of death, Allah subhanahu wa ta'ala is ready to accept our repentance. We pray to Almighty Allah to accept our repentance. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا إلى صلاتكم يرحمكم الله.